معاشر المستمعين الكرام والمستمعات الكريمات دونكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته àdúpẹ́ fún ọlọ́wọ̀ba ọlọ́wọ̀ba tí ọpẹ́ tọ́ sí ọlọ́wọ̀ba tí ọpẹ́ yẹ òun náà ni ọba tí a dúpẹ́ fún àtàtàrà ọpẹ́ta dú fún ọlọ́run báyìí ọpẹ́ta dá fún ọlọ́run yìí a fi ń bèèrè látọ̀dọ̀ ọlọ́run bá àwọn orí àwọn ìkẹ́ tí ọlọ́run bá lè gá ti ṣe ní orí ẹnìkọ̀ọ̀kan wa kọ́nà bá kọ́ bá dé mọ́lẹ̀ a sì tó ti àtàrà ọpẹ́ yìí bákan náà a fi ń bèèrè àlékún orí lọ́dọ̀ ọlọ́run bá

èmi ọlọ́run bá búra mo dẹ̀ sì kan nípa wípé mi ọlọ́run bá lé kẹ́lá máa ṣe àlékún oore fún yín so àdéhùn yí àdéhùn tó kan pá ni àbẹ́lọ́run bá lé kẹ́lá kẹ́lọ́run bá lé kẹ́lá kí ó mọ́ ṣàláyì ẹnìkọ̀ọ̀kan wa náà sínú àwọn tí àdéhùn yìí tí ó kò lé lórí ajẹ́rìí kí ọlọ́run bá onìkan ni ọba tó tọ́ láti máa fún níjọsìn láì pa orogún papọ̀ mọ́ ọlọ́run ọba nínú àwọn ìjọsìn wọ̀nyí ajẹ́ ìkí ọlọ́run ọba yìí ó ní àwọn orúkọ tí ó ga ó ní àwọn orúkọ tí ó dá ó dẹ̀ ní àwọn ìròyìn tí ó ga a sì jẹ́rìí pé ọlọ́run ọba yìí ó ní àwọn iṣẹ́ tí ó ń ṣe eré tó yẹ sí pé òun nìkan náà ló ní kápá lórí àwọn iṣẹ́ wọ̀nyí tí a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ẹ̀dá kankan lẹ́yìn ọlọ́run bá kó ní kápá àti sí àwọn iṣẹ́ náà lẹ́yìn ọlọ́run bá bákan náà jẹ́rìí pa Nábì sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run bá òjíṣẹ́ ọlọ́run bá ní àlékún ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá túrí ajẹ́jẹ́ tí ọlọ́run bá kó mọ́ bá Nábì sallallahu alaihi wasallam àti àwọn ará ilé Nábì àtàwọn Ibadallah ẹ̀rí ilé tí a ń gbéyẹ̀wò lọ òun náà ni a haqiqatu sufiyya kí ni pàápàá nǹkan tí wọ́n pè ní sufi báwo ni a ṣe fẹ́ gbàgbọ́ yíẹ̀ as-sufiyyatu wa ma adrakum ma as-sufiyya kí ni wọ́n ń pè ní súfí àti pé kí lọ́wẹ́ fi mà wá báwo la yí fẹ́ gbọ́yé nǹkan tí wọ́n ń pè ní àsòfíyà òun náà nìkan tí a ń gbé ẹ̀wò lọ sáàílani maula lẹ́ni tí ń bí ọlọ́wọ́ bá ọba ọ̀gá àgbà أن ينفع بهذه المحاضرة جميع المستمعين إليه إليها lẹ́yìn tí ń bẹ ọlọ́wọ́ bá kọlọ́wọ́ bá kó fi àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí kó fi sí àǹfààní fún gbogbo àwọn olùtẹ́tígbọ́ ìdánilẹ́kọ̀ọ́ náà a ah, ó jẹ́ àwọn tí wọ́n ń gbọ́ nígbàtí a ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ni àbá ó jẹ́ àwọn tí wọ́n padà máa gbọ́ nínú ilé tí àwọn kálẹ̀ kọlọ̀bà lè kó fi ṣe sábàbí dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa وأن ونسأله سبحانه وتعالى أن يثقل بها ميزان حسناتنا yawma nalqa abẹ́lọ́wọ́ bá lékẹ́lá kọ́lọ̀n kó fi àwọn ìgbìyànjú wọ̀nyí kọ́lọ̀n bá kó fi wúwo òṣùwọ́nsẹ́ rí wa ní ọjọ́ tí a pàdé Ọlọ́run bá lọ́jọ́ òun náà ni ọ̀rọ̀ nípa alqawlu بوحدة الوجود عقيدة وحدة الوجود التي تعتبر أصلا أصيلا من أصول الصوفية àdìsọ́kàn pé ká nígbàgbọ́ pé gbogbo nǹkan tí ń bẹ pátá nǹkan ẹyọkan náà ní gbogbo ẹ̀ ọlọ́run sí ní gbogbo ẹ̀ já sí ká nígbà wọ́n pé gbogbo tí ń bẹ pátá nǹkanyọkan ni nǹkanyọkan yìí náà sì lọ́lọ́wọ́n bá àkídà yìí àdìsọ́kàn yìí gbogbo ẹnikẹni tó bá ní gbogbo irú ẹni báyìí ó ti jáde kó ní ìsìláàmù nìyẹn tó rẹ̀ ló jẹ́ sí pé àyímaká àwọn ma ní àwọn alákìídà àwọn alákìídà kò dẹ̀ sẹ́ni náà tí ó lákìídà ó ní àkídà dáadáa ní o àbọ́já àkídà tó burú kò sẹ́ni tí ò ní àkídà kò sẹ́ni tí ò láìrí sọ́kàn kódà àwọn tó ń gbàgbé kọ̀ sọ́lọ́hun àkídà kalòun náà àdìsọ́kà kanu kíyàn nígbà kíyàn láìrí sọ́kà bí kọ̀ sọ́lọ́hun in tó dì sẹ́mi nìyẹn àbí in tó gbé sọ́kàn nìyẹn tán pé lákídà nìyẹn so àwọn tó gbàgbé kọ̀ sọ́lọ́hun ọba náà àkídà ni àkídà burúkú làwọn jẹ́ a bẹ́ẹ̀ náà lẹ́ni tó ní àkídà tó dá alákídà lòun náà so nínú àkídà wọn súfí òun ni wahdatul wujud àkídàtù wahdatul wujud ìlàrí tọ́ka pé gbogbo nǹkan pátá Ọlọ́run ni gbogbo ẹ̀ nǹkan yọkan náà ni nǹkan ẹ̀ náà sì lọ́lọ́run ìlà yìí burúkú púpọ̀ ó burú jáì ohun láti wá ń tan ìmọ́lẹ̀ sí ní àti àsìkò tí a ó ti pẹ́ sẹ́yìn lẹ́jọ́ pé a ń ṣe ìtọ́ka sí ọ̀rọ̀ tí àwọn olùmọ̀gbà nínú ìlànà súfí tí wọ́n sọ láti fi àkídà yìí rẹ̀lẹ̀ tí wọ́n sí àlàyé tó pọ̀ lórí àkídà náà Insha Allah Ta'ala a tẹ̀síwájú lórí nǹkan míì nínú àwọn ìtọ́ẹ̀ká gbọ́yí nínú àwọn ìpìlẹ̀ àwọn ní Súfí lónìí Insha Allah Ta'ala ṣùndàfẹ́ sàlàyé lónìí tàbí padà tún fún wa ní àwọn ìtọ́ka lórí nǹkan yìí síwájú ká tún tó a tún tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ ní nínú ọ̀rọ̀ in tí a ní láti gbọ́yé nípa àwọn oníṣúfí in tí a ma gbéyàwó lónìí òun náà ni tariqatul mutasawwifa fil i'rabi an aqidatihim al-batiniyya ọ̀nà wo ni àwọn oníṣúfí máa ń rìn láti ṣe àfihàn aqida batiniyya táwọn ní súfí bá fẹ́ fi àkídà wọn tọ́jú àkídà kọ̀kọ̀ fún àkídà pamọ́ ní tó bá fẹ́ fi hàn ọ̀nà owó náà mọ́ngbà sí àfihàn rẹ̀ nítorí pé nínú àwọn nǹkan tí ó jẹ́ kó yé wa wípé súfí àtasọ́wùf tó jẹ́ kó yé wa wípé ìlànà tí ó dá tó jẹ́ kó yé wa pé ìlànà tí ó dá ní ìlànà yìí òun náà ni pé ìlànà yìí ó ní àwọn nǹkan kọ̀kọ̀ tó yẹ́ pé etí méjì mẹ́ta ọgbọ̀dọ̀ bá yín gbọ́ àyàfi ẹni tó bá ti dákọ ẹni tó bá ti tọ́ ìntàwọn náà tọ́wò ẹni tó bá ti lè fásẹ́ débì kan àbẹni tó bá ti rìn jìnlẹ̀ nínú lànà súfí ìgbà yẹn ó tó mọ́ tí wà sí àwọn nǹkan yẹn fún pé a ti lè sọrú nǹkan báyìí fún ọ àwọn tó bá jẹ́ ní àkọ́kọ́ ẹni ìpìlẹ̀ wọ́n máa ń fi àwọn nǹkan pamọ́ fún wọn fún ọgbọ́dọ̀ ọmọ torípé tán bá mọ̀ lásìkò yẹn wó họ yóò takò làkáyẹ wọn kò ní bá láàká ìwọn mú wọ́n wá jẹ́ kí wọ́n dàgbà ká gbèrú débì kan ká tó mọ́ sàfihàn kan fún wọn ẹ́ eré báyìí ń jẹ àfihàn yí pé ìlànà súfínkọ́ o ìlànà bòńkẹ́lẹ́ ni ìlànà kan tó yẹ pé ó ní àwọn òkùnkùn tó ṣókùnkùn sí àwọn kan nínú ni bẹ́ẹ̀ bá ṣe wá ń gbèrú tẹ́ ń dàgbà sí bẹ́ẹ̀ ni àwọn nǹkan wọ̀nyẹn bẹ́ẹ̀ ni làákàyè wọ́n ma gbé sí lọ́mà sí ìhàyí sí eléyìn ṣe islam torí pé islam ẹ̀sìn tí ó ń ṣe ẹ̀sìn kọ̀kọ̀ ni ẹ̀sìn tí ó ń ṣe ẹ̀sìn tí a ma fi nǹkan kapamọ́ ni lọ́lọ́wọ́ bá ìrígá bí sọ́bá anábi sallallahu alaihi wasallam pé ya ayyuhar rasul a pè rẹ̀ òjíṣẹ́ tààrán sí àwọn èèyàn balligh ma unzila ilayka min rabbika ma mú dé tí gbọ́ àwọn èèyàn ma mú dógóngó ma jẹ́ lájẹ́ pé má fi nǹkan kapamọ́ gbogbo àwọn nǹkan tọ́lọ̀ bá lè kílá fi ránṣẹ́ sí ìrànàbí sallallahu alaihi wasallam ẹ̀sìn tànàbí nù ẹ̀sìn balligh ma unzila ilayka min rabbika ma fi nǹkan ka pamọ́ gbogbo ẹ̀ ní ó sí kíni ni kò jẹ́ pé àmẹ́sìn ó sí ní súfí ẹmọ wá sí hàn wálẹ̀ ọkọ̀ kan ṣùgbẹ́ sí anábi sallallahu alaihi wasallam ẹ̀sìn bá ligh ma unzila ilayka min rabbika wa in lam taf'al ọ̀rọ̀ ní kódà tó bá lọ sí báyìí fama ballaghta risalata ó jẹ́ sí ọlọ́wọ́ bá dógóngó ni yau wallahu ya'simuka minan nas má bẹ̀rù àwọn èèyàn ipé wọ́n fi ṣùtá kan lórí sí ọlọ́wọ́ bá tó ń jẹ́ ọlọ́wọ́ bó protect yẹ iṣẹ́ tọ́lọ́wọ́ bá nìyẹn iṣẹ́ ti ẹni kọ́ jẹ́sẹ́ pé ká dáàbò bò ọ́ kí nǹkan mọ́ sí ọ iṣẹ́ tọ́lọ́ nìyẹn fọ́lọ́wọ́ bá lẹ̀ pẹ̀lú iṣẹ́ tí ẹ ìwọ mójú sí ẹ̀tí ẹ ọlọ́wọ́ bá lè kílé òṣìṣẹ́ tí ẹ tí wọ́n náà bá ti ń ṣiṣẹ́ tí ẹ naam bẹ́sẹ̀ islam sí rí nìyẹn ló fi jẹ́ nípa ní ẹ̀yàwó Aisha radiyallahu anha ọsọ nínú hadith ilé tí Bukhari àti Muslim gbà wá yàwó Aisha ni man haddathakum anna Muhammad anna من حدثكم أن محمدا كتم شيئا مما أمر بتبليغه فقد أعظم على الله الفرية gbogbo ẹnikẹni tó bá sọ fún yín wípé anábi sallallahu alaihi wasallam fi nǹkan kan pamọ́ nínú àwọn nǹkan tọ́nà ọba àlékẹ́lá pa láṣẹ kó jẹ́ pé kó jẹ́ dógóngó níṣẹ́ irú ẹni báyìí ti dáadáa pààrọ̀ tó tóbi alfirya àdápàárọ̀ tó tóbi ó ti dáa pamọ́ gbogbo ẹnikẹ́ni tó bá payọ́rọ́ àdápayọ́rọ́ àgbélẹ̀ ọ̀rọ̀ mọ́nà ọba ẹ wò bí ìjìyà rẹ̀ ó sì gbópa tó níwájú ọlọ́run but àwọn oníṣúfí jẹ́ kó yọ wípé àwọn kankan bẹ dáadọ́ bí ti pamọ́ tí ọ jẹ́ ń sẹ́ o bí irú kí ni ahmadu tijani ni ànábì sallallahu alaihi wasallam fi pamọ́ ọ̀kọ́ àwọn sọ̀hábà rẹ̀ nítorí pé òun tó wọn lọ́wọ́ wà lékẹrẹ gbé nǹkan yẹn jáde látorí ọwọ́ òun ò tí dé wá fi pamọ́ àti pé nítorí pé làákàyè àwọn sọ̀hábà ò gbé ahmadu tijani ni ọlọ́run tó súnmọ́ lọ́wọ́ bá jà àwọn sọ̀hábà lọ ló fi jẹ́ sí pé nǹkan tí àwọn sọ̀hábà tẹ́mi wọn ò gbé ànábì fi pamọ́ kọ̀ jẹ́ fálìwúmọ̀ àlùwúmọ̀ ọ̀mọ́ àsàlátù ni ànábì fi pamọ́ títí di àsìkò támàdù Tìjání tó dé ó tó wá gbé fámàdù Tìjání sí ẹ̀rí pé nǹkan tí ìyàwó Àìṣà sọ pé ẹni tó bá ti sọ ó ti dáadáa parọ́ mọ́lọ̀ ọ̀bà làwọn orí súfí sọ yìí àti pé ayé abálìg ma unzila ilayka min rabbika àṣẹ́tọ́lọ̀ bá pa anábì lékà anábì jẹ́ iṣẹ́ ọlọ́wọ̀ bá dógóngó kọmọ̀tì kan pamọ́ anábì ọ̀tẹ̀ lásẹ̀m ní torípò fi salatul fásih pamọ́ Ahmadu Tijani ẹwọ ẹ̀sìn súfí wó ṣe ọ̀rọ̀ tí mo sọ yìí ó wà nínú jawahirul ma'ani ó wà nínú kíni o jawahirul ma'ani tí ahmadu tijani tó fi ọ̀rọ̀ yìí tó fi ọ̀rẹ́ lẹ́bẹ̀ nínú jawahirul ma'ani jawahirul ma'ani dẹ̀ ni tírà ńlá ni lọ́dọ̀ àwọn onísúfí ẹ́ tírà ńlá púpọ̀ lọ́dọ̀ àwọn onísúfí ṣe lè tí a ń gbéyàwó lọ òun náà ni ọ̀nà wo làwọn oníṣúfí máa ń gbà fi àkídà wọn rílẹ̀ ẹ kí n kan sí àwọn oníṣúfí gbà pé ọ̀rọ̀ kan bẹ àwọn ọ̀rọ̀ kan bẹ tí ta ọ̀rọ̀ ni ọ̀rọ̀ lé ni wọ́n gbà pé ọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ ta lè máa báwọn ẹ̀ discourse ní gbangba Islam ò rí báyẹn wallahi nítorí ẹ̀ ìkánnú àwọn àfà ìkánnú àwọn olùmọ̀ tí wọ́n ń pèpè sójú ọ̀nà súnnà al-ustaz Ibrahim Dasuki Badmos wọ́n sọ fún mi wípé ìgbà tí àwọn sọ fún kàrúnà àwọn tí wípé ẹni tó bá sọ wípé Salatul Fatih lima ughliqa Salatul Fatih kìí sẹgbẹ́ ẹ̀rùn ó tóbi jùrún lọ kí ló fẹ́ sọ sírò ah, ẹni a ó lẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ èèyàn burúkú ni ọ̀rọ̀ tí ọ̀dá lọ́sọ ẹ máa wo nǹkan o bí ẹni tó bá sọ pé sọ láti fàátì ó ju ìran lọ ó lẹ́ni bẹ́ẹ̀ ọ̀rọ̀ jákujàku ṣéhù lágbájá oníkíjìpá ó sọ bẹ́ẹ̀ pé sọ̀látìl ó jù òun lọ ó ní àá ah, ṣe tó tọ́ jẹ́ fetí ara yín gbọ́ báyìí aláwọn ah, níbẹ̀ ni àwọn fetí ara wọn gbọ́ ní tòótọ́ ni wọ́n ni ah ọ̀rọ̀ lé ni ṣéwù sọ́ntàun ọ̀rọ̀ lé ni ṣéwù sọ́ntàun kí ni ìṣúwọ̀n yóò ìṣúwọ̀n yẹn ni pé ọ̀rọ̀ táà ń fi ń pamọ́ nínú ilé wa

tí nǹkankan ò ní pàmọ́ fẹ́ nìkankan gbogbo nǹkan lànàbí sallallahu alaihi wasallam ló sàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ kó tó rí kó fi wálẹ̀ kó tó rí kó kú tarakana ala mahajjatin bayda layluha kanahariha sẹ́rí islam òru àtọ̀sán rẹ̀ bákan náà ni wọ́n rí ìyẹn ni pé kò sí tí ó pamọ́ nínú islam o islam ò ní òru tó sápamọ́ pé ó sókùnkùn sáwọn gangan kò sí nǹkankan tó sókùnkùn ní Islam gbogbo ẹ̀rẹ́ ìdí sàlàyé ló jẹ́ pé òru àtọ̀sán bákan náà ní ẹgbẹ́ Islam kò sí nǹkankan tó rújú mẹ́ kò sí nǹkankan tó sápamọ́ kò sí nǹkankan tó sókùnkùn sẹ́ni kankan Islam ṣe rí nìyẹn ló fi jẹ́ pé bàtà nàbí sallallahu alaihi wasallam tó ṣe hajjatul wada hajji ìdágbére tánàbí ṣe nǹkan tánàbí sọ ni pé sí ẹ̀yin èèyàn tí mo jíṣẹ́ fún tẹ́m̀bẹ̀láyé tí mo jẹ́ṣẹ́ ń ṣe jú yín halbalakt ṣé mo jẹ́ isi ọlọ́run bá pé fún yín wọ́n ní bẹ́ẹ̀ ni ànábì balakt ò jẹ́ṣẹ́ ọlọ́run bá pé ànábì ní halbalakt ṣé mo jẹ́ṣẹ́ ọlọ́run bá pé mo jẹ́ parí fún yín wọ́n ní bẹ́ẹ̀ ni ànábì ó parí ànábì tó wí bẹ́ẹ̀ ànábì ní allahumma fashhad ọlọ́wọ́ bá ò jẹ́rì mi o àwọn tó ọ̀rẹ́ mi sí wọ́n ń jẹ́rì mi báyẹ̀ o torí pé àwọn tí wọ́n ń jẹ́rì ànábì àwọn ni ṣuhadá Allahi ala al-ard àwọn ni ẹlẹ́rì ọlọ́wọ́ bá lórí ilẹ̀ antum ṣuhadá Allahi fil ard ẹ̀yin lẹ́lẹ́rì ọlọ́wọ́ nítorí pé anábì sallallahu alaihi wasallam as-sadiqul masduq olódodo ni tí a máa gbà lódodo anábì kò parọ́ rí láyé kódà kó fi sàwádà láyé jọ tí wọ́n ti bí tó fi kú láti jọ tí wọ́n ti bí anábì tó yẹ tí ma ń gbá tí ma ń sọ̀rọ̀ tó fi kú kódà kan tó gbèjé lódìíṣẹ́ gbogbo ará Mákà lọ́mọ̀ pé anábì ò parọ́ rí láyé kó tó di pé wọ́n gbèjé lódìíṣẹ́ tó fi wá kú anábì ò fi sàwádàrí so anábì sallallahu alaihi wasallam gbogbo èèyàn lọ́mọ̀ pé olódodo ni now ṣùgbọ́n àwọn onísúfí nínú tí wọn àwọn ní àwọn nǹkan kan pamọ́ tó yẹ sí pé tó bá ṣe gbìyànjú sí wọ́n ṣe máa fún ọ sí ó níbi tó bá ṣẹ́dé ó kó tó rí kó wọ́n ma jù sí ọlẹ́yọ kọ̀ọ̀kan ẹ wo wọ́n ṣe máa ń ṣe bọ́rùbù fatiha bọ́n ṣe máa ń lù fatiha fatiha ní lílù o àwọn tí fi máa ń lù fatiha o àmọ́ kò sí ní Islam kan lù fatiha ẹwọ máa ń lù bọ́n ṣe máa ń lù ayatul kursi bọ́n ṣe bọ́rùbù ẹ̀ wallahi kẹsẹ̀ wúyàn lọ́màá pé ẹwọ́ èèyàn lọ́mà ó bá ṣẹ́ débì kankan tó fún wọn ní ṣẹwárí lílù yẹn ẹ́ ó ní àwọn kálímà kan tó yẹ pé wọ́n ti lù yẹn ni pé ó ní àwọn gbólóhùn kan tó yẹ pé wọ́n fi lù wọ́n ti bá ṣẹ́ débì kan owó ní káyátù kùsí ìmá àwọn gbólóhùn tí wọ́n ti yẹn ní wọ́n gbé fún ọ tí wọ́n máa kà tó bá ti ń ka àwọn gbólóhùn yẹn áyátù kùsí lọ ń kà yẹn tó tó bá fi lè fa gbólóhùn yẹn tó bá fi lè fa so tó bá sọ pé yẹn káyátù kùsí 1 million ó rọrùn lọ́dà wọn ní súfí eléyìí tó tu àmà dùrúbù yẹn olówó fún ọ tó máa kà so ìwọ́n ti ẹ o lè wí gbólóhùn bí méjì tó yẹ pé ẹni tí ń káyátù kùsí tí ọba òun ní ti kádé lẹ̀wọ́dẹ̀ ti káyátù kùsí pẹ̀lú tí wọ́n lù tó gbé fún ọ yẹn gbogbo èèyàn lọ́màá aláì tán bá ní fatiha tí wọ́n ṣe dọ́rùbù tán ṣe dọ́rùbù ẹ̀ jaka <laughs> so wàláì ó lágbára mú fọ́nà búra àwọn ní Sufi hi wàláì ẹ̀sì tó complex ẹ̀sì tí ó dá tọ́ ma wí àwọn èdè tí è ṣe kéwú wàláì kò síbò ṣe lè kéwú tó láyé tó bá ka fátí àtàntí tí ó ti gọ́rùbù fọ wàláì ó lè gbọ́ ẹyọ ìkẹyọ kan tó lè gbọ́ mẹ́ra yóò sí torí èdè àrìjàn lónìí tó bá ka ayatul kùsí ìfọ́n tó bá láyatul kùsí ìtàwọn ṣe gọ́rùbù rí wàláì ó dà kọjẹ́ pé kọjẹ́ pé ẹ̀yin nìran àkọ́kọ́ nú lárúbáwá tẹ́ gbọ́ lárúbá jùlọ bẹ́yìn sí fi ṣe rí nìyẹn so wọ́n ma rìn wọ́n ma wá jù sí ọdẹ́ rẹ̀ díẹ̀ wọ́n ma jù tọ́n bá dẹ̀ tí jù tọ́n bá dẹ̀ fún ọ tọ́n bá fún ọ ní ìdùnnú tọ́n bá fún ọ ní ọ̀ndakọ ọmọ ṣe gíní ẹbọ bá sákò lè jẹ́ ẹ wò Ya Latif ẹ wò Ya ó láwọn tí wọ́n ní o ní àwọn tán ni Ya Latif Babangida wà mẹ́ o Babangida ẹbá fẹ́ sa tí ó ṣiṣẹ́ fún yín ní sísà gangan ẹgbẹ̀rẹ̀ ọlọ́gbà ẹ̀rìn láàrin lọ́rọ̀ Babangida Ibrahim Babangida <laughs> lára àwọn tó ma lára àwọn tí wọ́n yọ̀nda yálà tí fòfún ni ẹ́ àti wòlí kan lọ́nà bí <laughs> lọ́nà bí báyìí so àwọn ni wọ́n ni sórí tó bá ń fa yálà tíf ọkàn ń fa lásán ni tó bá fẹ́ fa yálà tíf gẹ́gẹ́ tí ó ṣiṣẹ́ fún ọ gẹ́gẹ́ bí ṣe ń ṣiṣẹ́ fáwọn wọ̀nyí o gbọ́dọ̀ gba yọ̀ǹda lọ́dọ̀ wọn ìgbàgbọ́ àwọn ní súfin ni pé tó bá fà á débì kan tó bá fún ọ ní yọ̀ǹda tó bá fà á débì kan àwọn ènìyàn yọ sí ọ ó sọ wọn mẹ́kò stop mi tó bá dé yẹn torí pọ́ gba yọ̀ǹda tó ń fàun pàláì ìgbàgbọ́ àwọn ní súfin nìyẹn pé tó bá fà yálà débì kan àwọn tó ní yálà tó ìfún yẹn tọ́nà ọba tí wọ́n gbé àsírí yálà tó ìfún fún ẹgbọ́n kan yí ma yálà jẹ́lẹ́ ẹ̀yẹ ma ń wo gíníkí ẹ̀ẹ̀kan lè má dédé bá nkẹ́kàn ogun kan ní ó lásìrí tí ẹ ó láwọn tó yọ̀ǹda rẹ̀ fún tó wọ́n bá wá tójú bọ̀ tó bá ń ṣiṣẹ́ yẹn tó ń bá sẹ́yẹn lọ tó ń bá sẹ́yẹn lọ tó bá dé àdàdí kan tó ti tayọ tó yẹ kó àwọn ènìyàn wọ́n yọjú sí wàhálà ó ṣẹlẹ̀ sí ọ torípò gba ìdínà ṣẹ́sìn Islamu. nù naam wàláì wàláì wàláì kìí sí islam nù wàláì ó clear pé eléyìí èsì islam rárá gbogbo tí a ń fà pátá ní ọkọ̀ náà bá gbogbo èèyàn ló lè fà gbogbo èèyàn pátá a bá fún a fún láti rí yálà tó ìfúrí ẹgbádùn mi tó so ẹ̀yin Súfí ìṣẹ́sìn kan téèyàn kàn máa pẹ̀lú àníṣì ìṣẹ́sìn kan lọ́rẹ́ pé so ó bá ma ó ma bá nǹkan yẹn lọ wọ́n ma wá jù sí ọ ìyẹn ni pé wọ́n ma fọ́ níyọ̀ǹda ni o gbọ́dọ̀ ma gba ọwọ́ lórí gbogbo nǹkan bá mẹ́fà kó tó lè ṣiṣẹ́ fún ọ kó tó lè fà á ní àdàdì tó fà tí ó wúlò fún ọ ọgbà ẹwọ náà kàlẹ̀ àhámù sàkákù

ọ gba owó rẹ̀ ní ọláì tó o bá ti gba owó rẹ̀ lọ́dà wọn tí wọ́n ní náà kàlíhùn lọ́dà wọn tí wọ́n ní kọ́ gbà kò lè ṣiṣẹ́ fún ọláyé ọkàn tara rẹ̀ ni ọlọ́gbà àwọn kan ń bẹ tó yẹ pé àwọn ni wọ́n ní kìníhùn àwọn ni wọ́n sakaku aláwù yású wàláì kéṣekéwú aláwù nìkan lọ́jọ́ kọ lọ́wọ́ bá ń bẹ̀ àhámù kò sí ti ń jẹ́bẹ̀ sàkákù ó kọ burúkú ni yásù kò sí ti ń jẹ́bẹ̀ ó sì ní tán ṣe dọ́rùbù débẹ̀ o tán bá bẹ̀rẹ̀ sí máa tú fún yí nìsìn tí wọ́n lù débẹ̀ wàláì ó ní tí wọ́n yọ ó ní tí wọ́n fi kúnra wọn àwọn nǹkan ah, eh, wàláhì àwọn èèyàn máa kàtí jẹ́ súfí akàn jíǹjì orí ẹni ọlá pé àwọn tó bí wa in tí a bá wọn tí wọ́n ń ṣe nìyẹn làwa náà fi gbà àwọn tó sì bí wa náà wọ́n lẹ́bi Ọlọ́run kó foríjì wọn àwọn tó gbé Islam wọlé in tí wọ́n gbé wá nìyẹn ìtàn gbé wá nìyẹn in táwọn gbà gẹ́gẹ́ bí Islam nìyẹn Ọlọ́run ni kó foríjì àwọn tó bí wa Ọlọ́run kó foríjì wọ́n dẹ̀ ṣe kíní ìtọkàntọkà ni torí pé in tí wọ́n gbà àbí ojú dúdú wàláì àwọn tó gbé islam wọ bí súnfí ni wọ́n gbé wá abirun islam ni wọ́n gbé wá abuké islam abirun handicap islam ni wọ́n gbé wá ẹ́ so ìtàn bàbá wa gbà nù iná làwa náà ń jí ta ń bá wọn lé lórí ìtàwà náà ń bá lọ́wọ́ wọn nù wọn tó fà nìyẹn now so ló jẹ́rẹ̀ bí pé <clears throat> ẹ̀rọ bá ma àkẹ́kọ̀ọ́ tó ń pè ní súfí ẹ mọ̀ pé wàláhì wàláhì nǹkan dáradá ní jẹ́bẹ̀ wàláhì mọ́fọ́nà bàbúrà

ọ̀ndà rẹ̀ láàmú ni ẹ́ wọ́n ma fa ọ̀sì díẹ̀ rẹ̀ díẹ̀ wọ́n ma jù sí ọdẹ́ rẹ̀ díẹ̀ tó bá ti fa yẹn wó jẹ́ kó yọ pé tó bá ṣiṣẹ́ yẹn tó bá múra ṣiṣẹ́ yẹn dáadáa wó jẹ́ kó yọ pé ó ti kọjá yẹn ọlọ́bá ṣéwù rẹ̀ ọlọ́bá mọ̀ kọ́ dámù rẹ̀ yóò tó fún wọn níṣẹ́ mi pé ìwọ ti báṣẹ́ kọjá ibibẹ̀ yẹn yóò tó jù sẹ́mi fún ó tó wá ma bá yẹn lọ fá ó tó níye ìgbà tó fi fà yẹn náà tó bá tún yá yóò tún sọ fún yí pé inú kọ́ sọ fún ọkún wọ́n lè ránṣẹ́ ṣe wọ́n ti fi hàn wá nípò ti kọjá lẹ́bùn yẹn wọ́n ti ti wá gbé tọ́ ọmọ fà wá yóò sọ fún ọbẹ̀ pọ́n ti fi hàn wọ́n bẹ̀ yóò sọ fún ọ pé wọ́n ti fi hàn wọ́n pé ìntọ́ fàí tó o ti kọjá rẹ̀ yóò tó fún olómi yóò ọmọ wa bá sẹ́ùn ní tó bá yá orí rẹ̀ wà dàrú pátápátá wọ́n ọmọ àrọ̀sọ̀kúsọ̀ pàláì ọmọ nítorí pé gbogbo bá ṣe ń fàáhùn bẹ́ẹ̀ ni àlìjẹ̀nú bẹ́ẹ̀ ni ń bá ọ̀dọ̀ rẹ̀ tí ó ma gbé oríṣiríṣi àwọn nǹkan wá fún ọ wọ́n náà wá rí ìkúrí wọ́n náà wá rí lọ wọ́n ti dé irin nǹkan tó wàláì ẹgbọ́n mọ́ sọ fún yín ẹ má dáwọ̀ ti pé rí ń rí àwọn àlìjẹnú àwọn èṣù wàláì wọ́n rí nǹkan tuntun ìríkúrì náà kan rí ni ìríkúrì pé wọ́n ti dé àwọn tó níkẹ lọ́dọ̀ ẹ káàbọ̀ eh aláì tí wọ́n á gbẹ́kẹ̀ ọ̀sílẹ̀ àwọn ìyàwó wòlí ni wọ́n wòlí ni wọ́n mọ́gbọ́ wòlí sí wọ́n lára kí ni ń wí wòlí wá jẹ́ bí tó mi ń pọ̀ wòlí sí wọ́n lára eh eh aláì tẹ́lẹ̀ mi ọmọ ọdún bí gbà <laughs> pé wọ́n gbé nígbà kó wọ́n gbé síkà lálá sínú rẹ̀ láyẹ́wà ní karama náà ni o ẹlùbà rò pé nkankan lálá kan kò sí nkankan ọ̀ká ń gbé kẹ́ẹ̀ni pígbàpò ìdájí màlúù tó rú àwọn nǹkan báyìí ọmọ fi ń ká sílé wọ báwọn èèyàn ni ọmọ fi ń ká gbákò báwọn èèyàn ni Allah sọ́nà ọbó sanuwa so a ṣẹ́rí àwọn ní súfí ní bidayatul qarni thalith alhijri ní ìbẹ̀rẹ̀ sẹ́ntúrì ẹlẹ́kẹta lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ọgọ́rùn ọdún kẹta ìbẹ̀rẹ̀ ọgọ́rùn ọdún kẹta bidayatul qarni thalith alhijri ó ní àwọn almutasawwifa àwọn onísúfí ìgbàyẹn náà bẹ̀rẹ̀ at-tasrih náà bẹ̀rẹ̀ sí máa la àwọn kankan mẹ́lẹ̀ nínú àwọn ìlúmù wọn albatiniya nínú àwọn ìmá kọ̀kọ̀ táwọn onísúfí máa ń dárún láàrin ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí láǹfààní àti gbé jáde nítorí pé ṣe ní gbogbo kọ́rùnù tó ti ṣáájú bẹ́yàn bá wí àwọn nǹkan kan náà àwọn nǹkan táwọn oníwúsú fi ń wí lónìí tán rò pé nǹkan gidi làwọn wí wàlá orí yàn bọ́lẹ̀ wàlá ẹlẹ́gbẹ́ mo sọ fún yẹn èyàn fi kú ṣe ìfàjẹ́ èyàn kan kú jẹ tààrà wọ́n lè wí láwọn àsìkò alhijri ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe ìmá bàtíníyà yẹn àwọn ìlúmùhùn albàtíníyà na bẹ̀rẹ̀ si ma fi hàn dẹ̀rẹ̀ dẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ sí ma fi hàn yi, àwọn apákan wọn taka pákejì pé ààyìn ah, tó sọ yẹn kò yẹ kó tí sọ ẹ́rìkẹ́ mọ sọ̀rọ̀ kẹ́lẹ̀kẹ́ tí mo ní ìsáàzì títí dìsìn àwọn ọ̀rọ̀ kan mẹ́tọ́ yẹ pé báàkì níní ọgbọ̀rọ̀ fi pamọ́ èyàn kí ń wí níta tó bá yí wí níta ọ̀fẹ́ kó bá ìlànànú mọ̀rọ̀pẹ́ so bẹ̀rẹ̀ àwọn apá kan wọ́n ń takapá kejì pé àkọ̀yẹ́ tí sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n fún yín ní àpèjúwe kan nínú tírà kan tán pè ní àtàárúfú ala madhhabi tasawuf page 145 nínú tírà yìí page 145 nínú tírà àtàárúfú ala madhhabi tasawuf yàní pé ìfinimalé ìsàlàyé fúnni nípa madhhabi àwọn madhhabi tasawuf ojú ọ̀nà tasawuf ọ̀nà kọ ilé lórí ìfinimalé nípa ìmá ojú ọ̀nà àtàsọ́wùf tàbálọ̀wọ́nú tíra ẹ̀tẹ̀ yọ 45 ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin aljunaid àti ashibli ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ junaid ó ń sọ fún shibli wípé nahnu habbarna hadha al-ilma tahdiran sórí ìmọ̀ yìí ìmọ̀ àwọn mọ̀ ọ́ dájú ni àwọn sì ṣe lọ́ṣọ́ àwọn sì kọ́lẹ̀ habbarna hadha al-ilma tahdiran amma ọdájú a sì ṣe ìmọ̀rí lọ́ṣọ́ thumma khaba'nahu fi eh, saradib nígbàtà wá kọ àwọn ìmọ̀ yìí tán a wá lọ fi pamọ́ sínú tunnel torí pé ìmọ̀ yẹn ò ṣe gbé jáde tani sọ̀rọ̀ al ó ní habbarna hadha al-ilma tahdiran thumma khaba'nahu thumma khabba'nahu fi saradib awálọ̀ jù sínú alọ́fìmọ̀ yẹn pamọ́ sínú tunnel fàjíta anta ìwọ wá dé ìwọ ṣíbílì yìí Junaid sọ fún ṣíbílì bẹ̀ pé fàjíta anta fa azhartahu ala ru'usil mala ìwọ wá dé wá bẹ̀rẹ̀ sí máa tú ìmọ̀ nì sí gbangba lójú gbogbo èèyàn a aburú ló ṣe yìí ìmọ̀táwò ní a lọ tọ́jú ẹ̀ sínú tunnel ni kọmọ́ bá expose kọmọ́ bá hasawe yàn ìwọ wá dé wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe àfihàn rẹ̀ ẹ́ aláàrù úsìl mẹ́lá òun fún káàkiri sí ààrẹ gbogbo èèyàn ìbàtí ṣíbílì ọ̀dá lóhun ṣíbílì sí rọ́dù fún ṣíbílì dé sí padà fún pẹ̀lú gbólóhùn ṣíbílì pé ana akúlù èmi ń sọ̀rọ̀ wà ánà asma'u èmi sì ń gbọ́n tí mọ̀ ń sọ fàhálfì dàrọ ìní rẹ́rí ẹjọ́ tí ẹ̀ rí wípé ní gbogbo ayé àtọ̀run sóòrò pẹ́lú mí ń bẹ tó yàtọ̀ fẹ́ mi síbílì ni ẹ̀ẹ̀gbọ́n kan tó sọ sá ọ̀rọ̀ wáhádásí rùjúrì lọ́sọ yẹn ana akúlù wa ana asma'u wa halfi dàrọ ìní rẹ́rí èmi ni mọ̀ ń sọ̀rọ̀ èmi náà ni mọ̀ ń ǹjẹ́ tí ẹ ń bẹ láyé àtọ̀run bí ẹ̀dá míì tó yàtọ̀ fẹ́ mẹ́ṣíbílì ǹjẹ́ orírí ǹjẹ́ tí ẹ ń bẹ rí ẹnìkan bẹ tó yàtọ̀ fẹ́ mẹ́ṣíbílì ni yẹni pé gbogbo nje ń bẹ pátá ní sánmà gbogbo nje ń bẹ pátá láyé èmi ṣíbílì náà ni gbogbo ẹ̀ torí pé nǹkan gbogbo nǹkan yìí ẹyọ kan náà ni <laughs> aláìsí ah àgbákan ń bẹ lọ́dọ̀ àwọn oníṣúfì ní tàyí wallahi wallahi àgbákan tààrà ń bẹ lọ́dọ̀ àwọn oníṣúfì ọlọ́wọ́ bá nìkan ni kó làwá kú ń lè àwọn ṣọkúsọ wọ̀nyí now ẹ rí pé Al-Junaid ó ń sọ ó ń fi ẹ̀sùn kan Shibli Shibli wípé àwọn ìmọ̀ tó ń gbé jáde yìí ìmọ̀ Súfí ní tòótọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nínú ìmọ̀ Súfí dẹ̀ ni ṣùgbọ́n àtọ́jú mẹ̀yí ni àfẹ́ kó tí ma hàn ìyẹn jẹ́ kí ni lásìkò tí wọ́n ti àṣepamọ́ nítorí wípé gbogbo tán wí inshallah ma padà mara ìwá fún wa wípé ìgbà tó ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ma lámẹ́lẹ̀ tí ò ti ẹ̀wà tó ń sísọ lójú ẹ̀ tó ń bo tòrótòró tààrà ó ní alhallaj ìgbà tó ń di àsìkò hallaj gbogbo tí wọ́n ń gbé pamọ́ nínú mọ̀ súfí yẹn pátápátá ni hallaj wé jáde nítorí ló fi jẹ́ sí pé ìgbà tí Halaji bẹ̀rẹ̀ sí ma gbé àwọn kìíní jáde tó gbé Halaji gbé ní Iraq ìgbà tó bẹ̀rẹ̀ sí ma gbé àwọn ìmọ̀ yí jáde ṣìláfà ń bẹ fún mùsùlùmí gbà náà ọwọ́ bá aláṣẹ mùsùlùmí gbá mú wọ́n orí Halaji dànù pé ọ̀rọ̀ torí Halaji ha Halaji ma ṣe kèfèrí láyé wò wàláì nínú àwọn tó wà akfar tó tọ́ ya kèfèrí jù láyé alájì ni alájì yọ́ ma sọ fún yín pé èṣù gangan ẹni ọlọ́run wàláì alájì yọ́ ma sọ fún yín pé gbogbo tẹ́sù ń seun ìntọ́lọ́wọ́ bá fẹ́ kọ́ ma ṣe gani seun kò yí báyìí sí pé ìntọ́ yọ ọlọ́run bá nínú bí ṣe pa èṣù láṣẹ tẹ́sù ń takwàṣẹ ọlọ́run ìntọ́lọ́run fẹ́ kó ṣe gangan tọ́ yọ ọlọ́run bá nínú lè kìíbà ní sí tọ́ inṣàlá àpàdà mú àwọn ọ̀rọ̀ halájì wá tẹ́fì mọ̀ wípé ìgbà tó bẹ̀rẹ̀ sí ma tó náà jẹ́ pé nígbà tí halájì bẹ̀rẹ̀ sí ma gbé àwọn ọ̀rọ̀ ìjáde gbogbo èèyàn lọ́mọ̀ wípé gbogbo àwọn mùsùlùmí àtàlásẹ̀ mùsùlùmí lọ́mọ̀ pé eléyìí báyìí ọ̀tá ìsìláàmù pátápátá gbà ní ọ̀rọ̀ tí ń sọ yìí wàláhì wàláhì àkídà ẹlẹ́bọ àkídà àwọn kèfèrí pátápátá

so ìgbà tó wá di pé halal tó wá di pé tó wá ń di pé àjọ ń gorí ọjọ́ ọjọ́ ń gorí ọjọ́ ó tẹ̀rẹ̀ sí máa lè dákọ̀ rẹ̀ díẹ̀dẹ̀ ìgbà tó yá padà di pé àyè padà gba oníṣúfí débi pé kódà wọ́n padà sọ wípé aláàjù ṣẹ̀hídù ni ẹni tó kúkú ṣẹ̀hídì nínú àwọn ẹbí àwọn lè rí kan bá jẹ́ olùmọ̀ nípa pé aláàjì pẹ̀lú àwọn pé ṣẹ̀hídù ni ẹni tó kúkú ṣẹ̀hídì alájọ́ pé wọ́n pa nípa kèfèrí ni so ìgbàdán padà ìyátọ́jọ́ jágùn táwọn oníṣù fi padà láàfà tánfàránfà ní tánpadà fi tánpadà spread the tentacles tánpadà nàyẹ́ká tánpadà náwọ́jà wọn káàkiri so ó padà di pé wọ́n padà lè ń sọ ń ta pé halaj ẹni rẹ̀ ni ọ̀rọ̀ tí ṣíbílì sọ yìí òun ni ìpìlẹ̀ al-qawl bi wahdatil wujud tó fi dìkú wẹ́bẹ̀rẹ̀ sí ma gbé ọ̀rọ̀ wahdatil wujud jáde dẹ́ẹ̀dẹ́ lẹ́yìn tí ọ̀rọ̀ lẹ́yìn eléyìí báyìí láwọn ìjọ kan àwọn jama kan nínú àwọn al-mutasawwifa wọ́n bẹ̀rẹ̀ sí ma la àwọn nǹkan kan ọ̀rọ̀ nípa hululu ni ọ̀rọ̀ hululu pé ọlọ́run bá lékẹ́lá ń bẹ ní ara gbogbo ẹ̀dá ọlọ́run bá kó sí gbogbo ẹ̀dá lára wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé jáde díẹ̀dẹ̀ díẹ̀ òun ni àwọn onísúfí lérò pẹ̀lú alfana'u fi dhatillah alfana'u fi dhatillah ká tán sínú dhatu ọlọ́run kíyàn tán kò yé báyìí nísìn bẹ́ẹ̀ òun náà ni ọ̀rọ̀ alqawlu bi wahdatil wujud káìbà bí gbogbo nǹkan tí ń bẹ pátá nǹkan yọ kan náà ni gbogbo ẹ̀sọ̀ kan òun náà sí lọ́lọ́run eléyìí wá ṣẹlẹ̀ ní nìháyà alqarni thalith alhijri eléyìí ṣẹlẹ̀ ní ìparí sẹ́ntúrì ẹlẹ́kẹta yẹn ni pé ọgọ́rùn ọdún kẹta ìparí ẹ ìgbà ọdún yẹn ń lọ ìgbà ẹni nǹkan yẹn bẹ̀rẹ̀ sí máa ní ìparí alkọ́dùnù sáàlìtà ìjírí tó ti ń súnmá bìdáyà ó ti ń súnmá ìbẹ̀rẹ̀ alkọ́dùnù ẹ jẹ́ ká fún wa ní àpèjúwe kan nínú nǹkan yẹn tí a bá lọ wo tírà kan tó pè ní al-Lum'u fi tasawuf tírà yìí ẹni tó fọn káyé Ad-Doktor Abdul Halim Mahmud Taha Ad-Doktor Abdul Halim Mahmud ni àti Taha Abdul Baqi Surur àwọn ẹgbẹ̀rẹ̀ yẹn jáde ẹni tó kọ ẹni tó sọ̀rọ̀ nínú ẹni tó kọ òwe náà abu nasir asiraju tusi òun ló kọ abu nasir asiraju atusi àfáàyí nínú àwọn olùmọ̀ ńláńlá àgbà nínú ma súfì ni òun ló kọ tíra tá ń pè ní al-lum'u fi ah, nínú tíra yìí ó ní abu hamza anna aba hamza ta asufi abu hamza tó jẹ́ sufi dákọ̀lá dárọ̀ alharifi almuhasibi ó wọlé alharifi almuhasibi alharifi almuhasibi ẹ̀sìmẹ̀ntín jẹ́ bẹ́ẹ̀ olùmọ́lánlá ni sufi ni ìgbà tó kú alharifi almuhasibi ìgbà tó kú ó Imam Ahmad ó ṣẹ̀mí pẹ̀lú ọjọ́ ṣẹ̀mí lásìkò kanáà pẹ̀lú Imam Ahmad burhanbal ni ìgbà tó kú èyàn mẹ́ta péré lọ èyàn mẹ́ta lọ bí jàrẹ́sà rẹ̀ àwọn fámílì ẹ̀sì làwọn Imam Ahmad gbogbo ti débi pé Imam Ahmad tẹ́ẹ̀mà náà Imam Ahmad inú àwọn àyíma wa fáwọn àyíma wa àwọn òwọ̀n àgbà súfí láyé Imam Ahmad gbógun ti Al-Harith ibn Asad al-Muhasibi débi wípé wọ́n hajjárọ̀ ẹ̀ débi pé wọ́n yẹ̀ lódì débi wípé gbà tó kú gan kò ju bí ẹ̀rẹ́ èèyàn mẹ́ta lọ tán lọ sí jàmẹ́zà rẹ̀ nínú àwọn fámílì ẹ̀ rẹ̀ fasagot wá dún bàtọ́ wọlé ewúrẹ́ dún fàṣáhìkọ abu ṣáhàkọtàn abu hamza náà bá dún òun náà bá pariwo ní bí ẹran ọ̀kọ́ọ̀lẹ̀ labbaika ya sayyidi ẹgbọ́n kan tí ó fi dá ewúrẹ́ ìlò ni ó ní mo ti jẹ́ pé rẹ o nígbà tí mo wọlé lódún ìrí ọ̀gá mi ń pe ewúrẹ́ lọ́gà rẹ̀ rẹ̀ ọ̀gá rẹ̀ ní jòtọ́ ìgbà tí ó wọlé alharis ibn hasan al-muhasibi ewúrẹ́ wá dún òun náà bá dún bí òun náà bá dún bí ẹran ó dún bí òun tí ẹ̀ ìdún tí ẹ̀ dáa bí ìdún ẹṣin ràkúnmí bẹ́ẹ̀ ló sì dún ó wá ń sọ wípé wàkọ́ọ̀lù wà sọ pé labbaika ya sayyidi rí ọgá mi rí aṣíwájú mi o ti dá olóhun fa ankara alayhi alharith almuhasibi alharith almuhasibi àti kẹtẹkẹtẹ wò lọ ń bá kàkiri òun tèyẹ takò lẹ́sẹ̀kẹsẹ̀ pé Abu Hamza wa sọ fún al ibn Hasan al-Muhasibi "Inna in aliyya yushbihu ahwala al-muridina al-mubtadi'in bó ṣe ń takò mí yẹn ọ̀rọ̀ rẹ lójú mi in tí mo lè fi jọ ọ̀rẹ́ dà gẹ́gẹ́ bí àwọn mùrídí tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ọgbọ́n nǹkan yé nu súfí rárá bó ṣe ń takò mí tí mo rí ọ̀yìn àgbàfáàsì ní ọwà yẹrú ẹbí ìrìn ráfijọ́ rẹ ìrìn nǹkan tí mo lè fi jọ tí mo lè sàfijọ́ rẹ tó tí ó ju mùrídí tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìlànà súfí lọ àwọn onírú nǹkan báyìí ó tako làákàyè wọn sàkúmọ̀ sọ pé àwọn onísúfí tó bá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní ju gbogbo ẹ̀sìn tán ó ní ìwọ tó wá ti dàgbà débi pò ìtọ́ ẹ̀pá àti tó rẹ́ pé àgbàfà ni ó yẹ kọ́ wá máa ṣe nítorí pé nǹkan tí àfáà yìí tó gbà lérò Eh, nǹkan tó gbà lérò Abu Hamza ni pé al-Harith ibn Asad al-Muhasibi ó ń ṣe bí àwọn tó jẹ́ sí wípé ó ń wùwà ó ń sọ̀rọ̀ bí àwọn tó jẹ́ sí pé wọ́n jìnà wọ́n àti ìdépò àtàhákùkù min wahdatil wujud tẹ́ẹ̀tí mọ̀ pé ọlọ́run ẹran gan lọ́lọ́run ti ń sọ̀rọ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé òun pè ní sẹ́yìdù torí pé ọlọ́run ẹran tí ń sọ̀rọ̀ yẹn so ọwá ń ṣe bí ẹni pé ìwà rẹ tó ń wù yìí ìwà àwọn tí ò tí dépò ẹni tí ó ní tahakuk ẹni tó ti ní ìmọ̀ àmàdájú nípa wáhádátì rùjúrì ni ti ní àmàdájú nípa ni ó ní mà lórí bí n ṣe ń lóhun tó tí ń dá lóhun yìí ọlọ́run lòun náà kò yíra ní sí ọmọ mi lásìkò ama máa tẹ̀síwájú lọ́la ibi tí a bá láyé dé yìí kálẹ̀ bá ma báwo làwọn ní súfí báwo náà ṣe bẹ̀rẹ̀ sí máa gbé nǹkan yìí jáde díẹ̀díẹ̀ tó fi di pé ó débi tó dé lónìí ṣẹ̀kó ti dé gọ́yà débi wípé lónìí àwọn ní súfí láyà láti bọ́ tánsì láti kan ó dà wọ́n lè bọ́ sórí rédíò ẹ̀sìn ọ̀dọ́ tábáyé sí wọ́n láwọn nǹkan tó yẹ sí pé ó tako ẹ̀sìn kódà ó tún tako làákàyè ó tako ẹ̀sìn sẹ́ kódà làákàyè tí ó rí tí làákàyè tí nǹkan ọba tí ìsìrọ́lù làákàyè tó bá fapò ó tako làákàyè ni yá à ẹ̀yìn èéṣe ẹ̀yìn èéṣe ẹ̀yìn èéṣe lójú tí ẹgbọ́dọ̀ wá mọ́ sọrún kan báyìí bí kì báyìí sí ló fi jẹ́ pé ẹni ẹnìkan ọ̀bọ̀ tanú àwọn oníṣẹ́ sọ pé àsàlátù wọn náà ń ṣe àsàlátù ràgó As Alhaji would agree, eh? Salatul Fatih ó ju ìrun lọ. Àwọn ènìyàn lọ́gbọ́ torí pé tí ẹbá kírun, ẹbá kírun àṣùbá ẹni ládákan, ìgbèrú ti ká. Ẹgbẹ̀ wá ní òpọ̀ ká òun kádàkátà káṣù ní ò. Tí ẹbá kírun àṣùbá,

láti suratul Fatiha àti jírí suratul Nas ọmọ páyà kan sọ́bẹ̀ ó dẹ̀ mọ́ pé gbogbo àdísì ànábì yáre pátá kódà mọ̀ọ̀dú àdísì àgbélẹ̀rọ ẹ̀rẹ́ rí tọ́ sọ́bẹ̀ láyé àmọ́ tó sọ ohun àwọn tó sọ fún náà ò ní bèèrè ẹ̀rí torí wọ́n ti mọ̀ pé wọ́n gbé wá ní káṣù nìyẹn ẹ́ ẹ̀rẹ́ àpọ̀ sí irú ọ̀rọ̀ báyẹn ẹni tó bá sọ sí ibi tẹ́ tó bá yẹ pẹ́sìn yí àwọn èèyàn ní sọ ẹkárẹ́ nìkan tí ò ní jìdínlẹ̀ níbi wá sí pé tó ẹ̀yìn ìyára bá dákùn bá mi lé bá mi lé oníkẹtẹkẹta àdínì lélẹ́yìí eléyìí tí ń sọ̀rọ̀ iníkẹtẹkẹta àdínì ni eléyìí tí mo al-Qur'an ẹ̀rí bánú hadith ànábì kódà sọ̀rọ̀ tí ìfà tí ẹ̀rí ibi tán ti ní á se àdẹ̀gbọ́dọ̀ fún kankan lọ́lá ní Islam pé nǹkan báyìí tẹ́yàn bá ṣe iye ládá tí ó rí lè àbí kárí ẹ̀rí tó fi rìnlẹ̀ bẹ́ẹ̀ náà Qur'an àbí nínú hadith anabi sallallahu alaihi wasallam tó bá yẹ kó ń ká lukú bá frí àti máa ni Qur'an àti hadith wá wúlò fún kí la nídìí ẹ̀sí tẹ́mi náà lè bọ́ta kí n kan hún kankan sí kí n sì fún lọ́lá kí n Qur'an àti hadith nítorí pé kí ni jẹ́ tí Kùránì àti àdísì wá ṣe nígbà tó jẹ́ sí pé a ní kápá láti mọ́ wọn ẹ̀sìn fúnra wa láti mọ́ fún lọ́lá kí la wá bùkátà Kùránì àti àdísì sí àbùkátà rẹ̀ kò yí báyìí nìsìn nígbà tó ń kálukú bá ní hùríyà tó ń kálukú bá ní àǹfààní táyé gba kálukú láti sọ nǹkan tó bá wù nú ẹ̀sìn láti kàn fún kankan lọ́lá kí n sọ wípé nìsìn microphone tí mú lọ́wọ́ yìí microphone tí mú lọ́wọ́ yìí bọ́wọ̀n yẹn bá gbà bọ́wọ̀n yẹn bá rí bí tẹ́ ládá 1000 ní ládá 1000 tọ́wọ̀n yẹn bá fi lè tẹ́ microphone ní lọ́wọ́ yìí sẹ́mọ̀ yí pé tó bá yẹ pé tó bá yẹ pé ní èyàn bá kẹlẹ̀ sọ kankan ni a ní wulẹ̀ bèèrè lọ́wọ́ rẹ pé mo ló ti rí ẹ̀sì gbọ́dọ̀ stamp lára ẹ̀sìn lọ́wà ẹ̀sì gbọ́dọ̀ bí mílèrè pé mo ti rí torí tẹ́ bá bí mílèrè bẹ́ẹ̀ ẹ̀dì kèfèrí tí ó fà ẹ̀ ń takò ilmò bá pè ní nìyẹn inú àkíkọ̀ ẹ̀ ń takò ló fi jẹ́ pé àwọn oníṣújọ́ sọ kalmayiti inda ghasilihi gẹ́gẹ́ bí òkú ṣe máa ń wà lọ́dọ̀ ẹni tí bá ń wẹ̀ tẹ̀gbé òkú ò ní sọ pé ah, ah, ọ̀wẹ́ bí dáadáa tún bí wẹ̀ òkú ò sí ńlá gírí pé àárọ̀ ah, ìrò èmi wẹ̀rú omi báhùn ó ti gẹ̀gẹ́ bomi jù gbogbo bí bí ẹni tí bá ṣe ń wẹ̀ ibi tí bá fún ọ wípé wàláì ládùúgbò yìí náà ló ti ṣẹlẹ̀ jíjẹ́wù sọ fún múrí di pé sọ fún ìyàwó rẹ̀ pé kọwa tó bá dẹ̀ lè sọ fún wípé mo ní wọ́n fẹ́ pọ̀ wòlí sí lára ìyẹ́wà délé kò lè sọ fún ìyàwó rẹ̀ owó lẹ́rù rẹ̀ wọ́n kàtọ́ pé séwù ní kọwa ọba lọ́dọ̀ séwù séwù wá lọ́wọ́ pé ọkọ rẹ̀ ti jíṣẹ́ fún ọ oníkèjíṣẹ́ kọ sọ fún ọ tí mo ní kọwa ṣe oníkọ̀ sọ fún wọn padà rẹ̀ lọ sọ fún pé in tí mo ní kọ́ sọ fún ọ pé kọ́ wá sí kọ́ sọ fún yẹn wá délé ẹgbọ́ wọn ní kílẹ̀ ní kílẹ̀ wọ́n lẹ̀ sọ àwọn séwù sọ pé kọ́ wá pé kọ́ wá gbóoru séwù kọ́ wá <laughs> gbàtọ̀ séwù ìyẹn bá kó gbají fún ìyàwó tẹ́lì rẹ̀ pé yẹ kú gbají fún pé eré ya dàrú ni <laughs> kò jí ìwọ̀ ìyàwó lára nù aláì àìmọye bẹ́ẹ̀ yìí ń ṣẹlẹ̀ dáadáa tẹ́lẹ̀ tí mò rí bá fẹ́ yàwó báyìí ọjọ́ mẹ́ta ni mò rí yàwó mò rí jọ́rọ̀ lò lábẹ́ àbòṣéwù tí ó fi máa pàlùbáríkà sí lára ilé wọn máa pàlùbáríkà sí lára yóò rọ yóò bámúbámú ọwà gbé fọ́kọ rẹ̀ pé tó ajíbọ̀ pàlùbáríkà sí lára báyìí dẹ̀dẹ̀rẹ̀ ọkọ̀ wọ́n máa rẹ̀ àwọn tó kún bọ̀ tẹ́wù ìṣẹ́wù ní ọba ṣẹ́ lórí life in ṣẹlẹ̀fà ọlọ́mọjà gọ̀ ni torí pé èyẹ já ṣẹ́wù rẹ̀ níyàwó ó sì bá wọn kankan alẹ̀ mọ́ bí pé ayé àdìbáríkà rẹ̀ àbọ́fẹ́ ó kù dánú ó ti halẹ̀ mọ́ pé ìwọ́n wọ́n yà àdìbáríkà rẹ̀ bí yọmọ wá gbọ́n yọmọ wá gbọ́n gbogbo ẹbá ti ní kó ṣe yọmọ wá ṣe ìrìnlẹ̀ ìrìnlẹ̀ tó bá dákó iṣu àkọ́kọ́ tó bá jáde ọ̀dọ̀ ṣéhù ní òru lọ ládùú wàhálà ẹ́ tó bá gbaṣẹ́ ṣéhù ti ní tí ó gbà nínú sẹ́hùn tó bá gba ti ní tí ó gbà nínú sálárì oní ọmọ rẹ̀ pọ́ sí aláì yọ́ ra mọ́tò oní tó mọ́ rẹ̀ sí ọlọ́run mọ́jà gọ̀ pẹ̀lú àìsìn so irú nǹkan báyìí òun náà fẹ́ máa pè ẹnìkọ̀ọ̀kan wá sí náà fẹ́ máa pè ẹnìkọ̀ọ̀kan wá sí ṣùgbọ́n alhamdulillah pé ọlọ́run ti ní kí súnnà kọ́ la àwọn èèyàn lójú ojú ti la nísìn súnnà ọ wá connect ẹ̀ direct mọ́lọ́wọ́ bá tọ́ dá ọ o bùkátà tẹ́nìkan yẹ̀ṣẹ̀ mọ́ wá connect ẹ̀ mọ́lọ́wọ́ bá ìwọ gẹ́gẹ́ fúnra rẹ lè wà connected pẹ̀lú ọlọ́run ìwọ gẹ́gẹ́ fúnra rẹ ẹ̀ sin lọ́wọ́ bá nǹkan tí yálù súnà kà kọ ni bó ṣe sin lọ́run pẹ̀lú ẹ̀rí inú kìtàbà ti súnà ọlọ́run wíbáyà ànábì wíbáyì lọ́mọ ṣe fúnra rẹ ìwọ gẹ́gẹ́ fúnra rẹ ah, connect pẹ̀lú ọlọ́run directly o lè bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ life and direct tàbí sọ fún ọbẹ̀ ìṣùgbọ́n bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ life and direct ó ṣe burú tó ní tàbí sọ fún ọwọ́ burú tẹ́sù ní ọlọ́run ní jí ó burú tẹ́sù láyé ó ti ẹ̀lẹ̀ burú tó bó gbìyànjú ẹ̀gá ọmọlẹ́yìn èṣù lè yọ́ àmà jẹ́ ọlọ́run bá lè gẹ́lá ò lè ṣe wá lọ́mọlẹ́yìn èṣù sí bí so ìdí súnà wá sàlàyé fún wa ní ọwá yíwá kú olóko ẹrú ọwá gbọmgbogbo àwọn ìbádà tọ́nà bá rẹ̀ kẹ́lọ̀ yọnú sí ọwá gbọmgbogbo dára wa ó wá sí àfọ̀mọ́ wa ká lè wà lójú ọ̀nà tí ọlọ́run wà lè kẹra tí ó yọnú sí tó mọ́kànga ìlànà tánàbí fi sin lọ́run gbogbo ìlànà tánàbí ọba mọ̀ ẹ̀sìn kan tán bá láwọn sọ̀hábọ̀ ọmọ ẹ̀dàkùn ẹmọ́ ṣe kìní kan tán bá láwọn sọ̀hábọ̀ ṣe ànábì fi pamọ́ ẹ̀dàkùn ẹjùnù ànábì gangan fúnra ẹ̀ ọ̀ká wọ́n fi pamọ́ fún ìwọ ìwọ lọ́wọ́ ìwọ lọ́wọ́ ìtànnijẹ ni ìsọ àwọn èèyàn di ìkólàkáyà àwọn èèyàn sínú àgò ni ìkólàkáyà àwọn èèyàn sínú òkú ni kọlọ̀wà lẹ́gẹ́ kọ́dán kó sànọ́wà so inṣáàlá a máa tẹ̀síwájú lọ́la níbi tí a dé yìí abẹ́lọ́wọ̀bà lẹ́gẹ́lá kí ó sànú ẹni kọ̀kan wa abẹ́lọ́wọ̀bà kọ́lọ̀wà kó fi òdòdó hàn wá lòdòdó kó jí kálẹ̀ mọ́ gbogbo àwọn tí Ọlọ́run bá lè kẹ́lá ń kádàrá kí afẹ́fẹ́ ọ̀rọ̀ yìí kó mọ̀ fẹ́ lọ́dọ̀ wọn abílọ́run bá lè kẹ́lá kí Ọlọ́run bá kí ó bá wa tan ìmọ́lẹ̀ ìmá rẹ̀ sínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa ìmọ́lẹ̀ ìmọ̀nà Ọlọ́run bá Ọlọ́run bá lè kẹ́lá kó tàn sínú ẹnìkọ̀ọ̀kan wa àtàwọn tí ó tún máa láǹfààní àti gbọ́ eléyìí tí wọ́n kálẹ̀ kọ́nà lò ní sábàbí orí ibú fẹ́nìkọ̀ọ̀kan wa àwùjọ wa ló dọ̀tí bó ti dọ̀tí kọ́nà bá lè kẹ́lá kó fọ́ mọ́ la ilaha illallah